to jama irpe mangwari tarse irpe kwe biri ma yardan na ir guriyo fitere kwe ma albarka da murse guriyo kuna hola misi wiciri aljum'a cini guriyo ka bara ir doman na cire amubaran na tafsirul qur'an alkarim honunka iri dobunna bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abarzanga ho haji bine yeyo haji la kari kanyo eh irkwe tamboya ajiya aji de na tun wa haru la kari kanyo amma be yubu herena كما ينو ترسل كما رجو من الجنة كما نمباسا فور سلامو يبو كبين نجرى مبارا فرحة بونو كما سلامو كرمونا نبي نبي بي هنون كاري دوبنا أعوذ بالله من الشيطان الرجيم هن نوكل ما فو إلي زركو هرنا بيتره كما كما دي سريكا إلي موراني الشيطان لا نمت بسم الله الرحمن الرحيم iridu ko dobuyo tenon na irpe ma kai ka agomini su fi sau duniya hune kuna ne arsilaman na ce ni amala hara asisi mai maka kai ko kai yun arsilama henne bon ofo irpe maldamun kuna abasa wa tawalla ilnor kai kai beri ci abasa wa rasulullahi sallallahu alaihi wa alihi wa abasa abara haikana mojine kunkuni watawalla kabanna bere meise irpe tamfo kanga ce abdullah ibnu ummi maktum radiyallahu anhu wa arda irpe tanwo a bara dananu nga dana tere kuna a binena dana نوبنا بك النرقيق بيلك فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور كجوبي mogureyo anachinyo ya dana amma bineyo kuna bine moyo ya cin dana sai maka gari boro lu berkete ko lu cakiri irkwaikwai beri marciwo dana yo gono ka dana tere da yi boro ndun labari ma dallan na da dana tere babare boron musu mama kamunan mace dana mo kwayo gono kade mo pe tere pe ko bara ameri boron sari mare karpe musumma masungo minimo borfo choro gono ka mo gure o dabu yono amanga mbine moyo dia heika mo pe yosiko dia irpe tamwo kanga che abdullah ibn ummi maktum rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam sare mayo senni kuna kaci woma ko ham amadeno kama abdullahi ibn ummi maktum wazana wace haikanu na mayu keni jama'a dana ya wati huro bai kabisa mokwe da ya bano ma bilal wazana wono mayu te amma da ya boro cerka wazana ni wa bar haikanu na mayu ken dumanci haifo ganna irin wanne kadi haikar pete boldise cerema asuba wati huroyo kamisino danadukano de yabine mo feriyo to ganor petan wo mbe borfoyo ka coro ba adini ngam ban ma dini fahima coro cinko sukusukuyo alfayo gano to deya borodi mene sukusukuyo ndebiga ya nama to kan ndebi baraza nga biri nga dukana biri nga abasa anamojine kunkuni ifo ganna ka bol di mutu ka suku suka ga ko ga masu nan de ba go na hayo borzanga ya ba wazi da wani ngari da na kan meza hana kan lawo abu wani bai yara hausa cine no cine diba hana kan lawo ifon duko ce abu na hayo na ha tarko ya masa wakewa haikal da tun ka ga injina hana kan lawo ah ah to agon na hayo di in ka gari akwai maha hari haikanta ma bai arkasu bai a mugun hara haji ka ɓoro hakacci de ɓoron ma hew kayo nduka gono leman banna teya kokoro mba hew kano ŋmanal wara masara de mba hini kajina ka sallama lemanse haji jawabi barai dum mono majina ka sallama domun jingal di masu sala fara sa di mahunu ka kwe kar wara hinsa ka ka kan jingal di sinti za sinti itagona idummo boro chere na chino hamar sa de nin su be mo tamaza ngade ganganno chere hanan na mo chiri irbe tamfona ha ha yo fonga bara se lazibu amma chere ka yi kute ko cha se no alfa wallahi mo chire na ha yo te ya fa haji fa kaci ba de boron gonal warate kuna ngandiri ngadam yo nune jingar kuna non hongo kan na dan nune alfa metente de yanci ajingal dum muka ka dan nunena de amar wara hinsa donc te di kuna ngasin dar wara alfa ka cine to en nga kali ko bisa nga ye ku ta alfa hayo daga ko to nga cha chere manjingari dite den ka be ni maharika ka dan nunene domun hari dan yo nune ape ko barano sunna alfa no honne kadiya de ya se gannano almazir yo choro sin ka don da bor fo hayo ba men ha ngunnon jawabino acinte borfoma ha borfoma aninga mama bine kana cinganon ha to ase ganna sir mula kar yeti cine diga nim mabine amal fa kan hadi ke su mabine do ma be ka bordi ka ha su beino to de ya boro nga bongo ya nan debi masunna ha ha yodi anwo ha anwo ha to sadi kuru be bine makka mena sanadi dio mena bongo beri beri o ande bi cere guri jandul lakadi marisa ndu woko aba no zanga politicien yo eri mene eh, politicien ngai no eh, siyasa kwe yo den bagu na gari kpara kan du nsin ko man na kpara di kpara kan na du se mo no yo fofo na hay fo yo teo no yo toro mbe kan yo du no ko aga nan no marisa ka kpara kuru fahima kpara kul de ci ba na kwe se no zanga ri obo ngo su bani bambara duman duwaka hay fo tense rasulullah sallallahu alaihi wa sallam watawalla borodi mena bitani sabu se nga ka to ana banna bera se ana cha ana banna bere bine bongo awo borodi gona se amojine kameno nga boro ongo yodu ko ga masu abandulla nga wonga ga bitani na ha ha yo nga na na moka ga chene kala kariyeti buro ga ngal norpe pe ka na nabi te ko ga bei nga nuran na annabi loyodi nga na ci abasa marsa a hini ka mo jine kunkuni wata walla ka ban na bere boro ciri kise an ja'ahu al'a'ma kasi man naka danaka kaka ko ba ma ngana dini tonton ka fahima do wa ma yudrika la'allahu yazakka illor pece wa ma yudrika haifo ya ban bayani dana mena ci kam la'allahu يزكى na bayyano bal haika muso mabara na cere kano in ci ne yo ka gun hammo tuto a sai kuna duwa ka bungo hennani amma bungo geni ka ka haifo kan su bori kuna na bayyano akwai don cinnin na shirki ya tifoyo waje ta yi pese foyo gono ka don cinnin kuna haka fati di mana mamo hunun kuna na bayyano abungo gon na tabiya mai rofoyo kan su bori amanin haka fati motu to sai kuna ni sa mu ga bongo geni ko hunu tabiya mai redi kuna au yadhakkaru au mene tutututu yodi kuna amomma amomma mahaifo yo ka bani bongo ci pe in ci kabe ni mon na macere a makabisa ni asana obe wazu pe yin ko wazu kasenni beri beri foyo ci ma pe ama di. aga nano ma kwe henno cin mutu kaddirgo na wazi kabisa wazu kwe da ngano ndor kwe ci au yadhakkar au moso man tontonu ka bongo wazu nci ne kan gono kote bongo ehe fatanfa'uhu dhikra au fatanfa'ahu dhikra nindi daidai ci fo se wazi di mabere ka hamfani daya da ya carban wana ni ka tunun do di kifo san kai ko ga hansine foyo hanfa na wanna wazi ka duwa ka kurma ndo aga nano bor foyo a cinte akwai mahurun do inbox kuna mbongo bongo do na hurun manal gongo ko fajin se alfana ma no waziyo zaka kanariyo bere irsu hinika fajido wallahi alfa asu hinika haikurcin se asu hin ka hay kurcin sai da sim ta fo hin ka ci fon bai ka de ya lalle boro wazi gun ko hurase torte manam za ci pe na ma kai kurpe wazi mo guri kurpe hanfani nam amma man istagana amma man istagana irpe ban kare ta se aman dinga yo kan nan bongo yo wadata ni o coro ba sin nani fa inde kano mo ze bun nani ifo ya kida wallahi yano ndia wazi ma kwayo kuna a wurin ki hangadan kwayo kuna da akwai kan alfa mojinino awa bara konkon bannana aka koma tikisi hangada manci kacin mahamfani na wazi na bayo wazi wazu kwedi mene wazi ya siya kana kwese awa kwai jinde ya sawa se awa se ni jisiyo ya siya sawa ya se sai maka gara moci walla alfawa wazi kin sa wase no amma na ci wazi di bongo no cere bukatan ci kontoni ka gona kuna hay ka cer ko toyede no n senni yasi di nga ade sa waya se cere ga bon wada tani on nani nun kan ba ben na ka cere muso mala karsin wazi ga ngano majina kadiya da ba sallaman ga cino assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu da da don bara amma wazi zani bon alfanci assalamu alaikum hanfan mane kuna ta'ala na tabakate da don baran ma kai meta na hini ka dendeni nani ka ta'ala diga da don bara dendeni kai hennono ka hanga da munga kabori ifo ganna na tabaka ma sallama kan tense ni tutiyo kuna ta'ala na hura don ma hini ka ta'ala nan da yan gari alakar si wazi diga amma sen ni kan sen diga na alakar guru afon ga magono ka aci wallahi mane wazi sawasi amma de akin kari do di tatabun ngana sin kabara da ko ifadi na do afon garanci wallahi a wazi kuriya sawa haisa mada da kin tijaniya do di tatabu a sin ka sawase a dimal do di nan ya moso moso afon ga maci narpa mu ga wazi te obori ko onu sano an fa ka bere ka yeri o kayo ga ri o mayo do di binena afonga maci afonga maci to dai an ga harika nambongo bongo wadata ni na cine kan guru ko to yani ga nan orpe ci amma man istaghna amandi wo ka na bo wadata ni kelde ka ko gure no fa anta lahu tasadda kere di se non duka mo ci ba kere di ganon nan la kar kurpe zaka ko haikan kana di ci se ka ba sin na wo ka kere tan se ko wa ma alayka eh wa ma alayka alla yazakka tarifo singa nsin na tariba chene chene ngao kana bongo wadatani kago na kotoyoro ka basin nan meno ni bongo tarifo singa bana ka bara ana bongo hennani ka ka gbeila rodi kuna de tibu kano marsa nga na hunu tibu di kuna amma de hangada mu wazi ga nga sawase amma tibu do di kelno ana bara dako azan ka hunu tibu kunan ifa habara ni tari yana wo kan ga bongo gono ka be hini fo kuna ni mene ci ya sai honna suba nga na bo wada tan ka riyo de goro lindi azan ka huna kuna ifa habara ni tari de ya sai deri baguna ne o dor penal fayo hunan zebu zebu yani ko ifa ga nana ci penal fayo hunan zebu yani wallahi su tabaka nan borfo ka be mamutu kabine bibida munga su tabaka nan borfo bine sen ni malakar tuniyo da munga aya bako ko dal dor pe pe be rici abara zangan jenne kuna o masuyo na haikanci na haikante awo su bine bibida mun bongo ba cene cene asa da cici kinse wo ka baci shiryan tan kin gana shirya gunu hai pe tere donon shirya gunu hai a shirya ni borkuri ama aman ki borkuri ya faham bor kuriya faham aman ki bor kuriya ba hin kata kaza ka gwaiten na to dai halan du kate boro maza ka gwaiten na hajir pe ya bana na sai to dai da pe na ka gai ka hunu bai la rodi kuna wama alaika ni cere tarifa simbongo jamal na nindi fahima ha wama alaika alla yazakka ngaka na bongo wadata ni ka basin na ncine kan gonu kotari tarifa singa da ka bara na bongo gayani ka hunu bai la rodi kuna na'am wa amma man ja'aka amma wa ka cere di bar haika ana haraka ya kurfai nan ja'aka ko gundo hamine yas'a sa sabon wa awin maci cacara bon borzanga ya cere agal fado ce jinon da mo konne afogono abokpe alfado no ngan alfa makubanci wallahi sheikh faranna dum kiya to sadi ni maru kabuna amon konnen nay fo adu ko gungunan na den ba hato faji fo ya gonu nan ci wallahi shi adu dum bana man gari fun da cire ni mata o oh, bismillah da ba sen ni di sen ni sen ni ma honne ka mun ba telephone kuna 30 second na cire di regle ko amma cire ka ga koto cire su ga tamayo fangam ni alfaka do akana si tare an ganon norpe pe be rici metedo yasa cere kano amomo konniyo wa huwa yakhsha ala hali aduko dirigoyo na norpepe beri mana daba nga bine o ba ni yono anorpepe beri foro se cere de ba na ma haikan nga ba nga mateo bara deidei deidei de nga ba goitenna haikan nga ba nga mateo na bara deidei da na bara deidei cere nan wa huwa yakhsha no cere kano a hayo di bongo ka jere kute bongo dirigoyo to jawabi fa ba dudo yana daidai da hana bara daidai fa anta anhu talaha to marsa bor zanga ya takano ni nan bongo shagalani ko man na bor ka huna senni fa anta talaha sadi moraino ni du kan bongo shagalani anhu ka ba sin na bor zanga ya asan bai haji bor zanga ya da na cikari pe nan nabi cere fisouno nga bara fisonte a halitta kuna karpe bara kabisa bor kurpe ngari pe na no jiri makate ke halitta kurpe bongo ntakata kayo chinka bere kaye no boron sai bere an saka sai ni haji boroka abani alfa ko gun dusate ko ba mo man wazi ce na ci famance kan ha auda su baduwa kan ce no an sen ni kaji sinse ntutu mahaji deni alfan na mo benga kahani ya kogun mene haikayon gonna mo tan sai tamma da hayno ci fon ma tuta sai tamma boro zangayan ka kogun kabiyan ifa ya kana kabiya kere ga alla sabuno zangan baci kuri no ntengase da na ciya zabi fona na hayo ji sa sai hal hwana do adama za su su bana ga ce ya si ko dora da bon ona tena huna sai ni nan cha foron kun alfa agon da bere pasifo kaci da na boro bai in wa harano hai na ra kutonu nor goro mefo ildu kacere bin na wato cere hini ko haifo sen nin se abongo takari na karpe na te amma mu ta maza nga bilin azugun na nino kacan ayatul kursi yu fasaran ngase nga cha bori frem mano minti cene derpe ba ayi kute halan den su nga ah, shewa ayatul kursi yu fasal dini nga ci a kana ka ki da din su cene dan ki wato alan din su cene ma no wati cena kan mediyo halan din su nga bere ye ku te ka cha she ba den su fasa se no ma cha shan kwe ko guru na jahil tere nga cho ho ho ho kai kai yo nga na ayatul kursi fasara wo ka be ni nga na ce marsa kan fasara ifa a duni kai kai bari heri bana se to de yan takata kayo yan toyo wallahi yan toyo amma dare dan dai har ta kene ci fo in ka biya ya duwa gordo a jenne kuna to amarci ne wasi ko ci biyo ka almaziri mo boro bi ne kani ce jin nan wazi man wazu den wazi bukata den hayo bukata tutuyo wallahi tutun su a tutun ko gun mana bi kani awin baka sine fo ceji la suka hore ko teya domal maziri fo anini kate amarci ne o ngadi ma koden tawa an ka ko boro yarda ceji wallahi ridan nasi ghayatun la tudrak dede boro yardano harimma an duniya na mun su to boro yardaga dede boro yardano asute huagun sabu nganodi haika nan sabu di bongo hanfan ka kan zirgan ca ne o celdinate to sadi mbo bor zanga yarda ceji ko kar kar pe yarda ceji irpe malto yana ku tere yardaga nam kalla innaha tazkira kalla irpegun ku foron nan nabi ne kalla abara no kalimatu radd'in wa zajr abara sariyo mene no kai suteya amar su hini ka fasara ka irpe saran debiga selma fasara ka kalla a, a fata ni irpe diya innaha tadhkira mo ka nlo mo kan tamawo anakwe ko baraya innaha bai kwayo na fasara mani mani amma hin to hai innaha sura o na zumani kogun tiki fisoyo na chine sintiyodo a barano tadhkira wazinon bongosi da ya sura war ma fiso ka mbine kan mabine da na sabuse iri ma fiso nani ka niya ta yadiya tadhkiratun a barano wazinse innaha tadhkira alqur'ani za sintiyo ka pa bene tadhkiratun a bara wazino faman sha'a ذكره، deya dhakarahu هو cere bere kayeno alqur'ani kusumga faman sha'a ذكره kaba dhakarahu ama alqur'ani di zakadam aloyo kuna ama bere kaci abongo se dhikr hanfo binana dhikr fasarano sene irgodna adhikrul hali wadhikrul maqali bolon loyo a dhikirte ndalle bongo a denci la ilaha illallah kwai fosi ka himayon nan maganan na cimi fase da rufe ya na cifa to da yan loyo maci baya ka o kwai fosi ka himayon nan maganan na cimi fase da da zikir hin kan kawo kube to noyo coro no penal nalkawar zakaci wa zakirin Allah kathiran wa zakirat a'adda Allah lahum maghfiratan wa ajran azima ngwe boro nan har boro ngana kosiyo tari dabu yo tetteletawa ngana shiryani kogum batu na lahara na bana foka a warge ngano bana kaso aljanna huru no yar kai matar kurpe sai zanga da ya faman sha'a dhakara wa ka ba ama hongoyo bayani alqur'ani di choyo na beiteyo na alqur'ani diga nam fi suhufin mukarrama fi suhufin mukarrama alqur'ani di dukago amana takallayo kaga hantum yokwe ko barano takalla jirmante afo fi suhufin mukarrama no be ka lawhul mahfuz kunano na alqur'ani original ka kute de alqur'ani bo sush man kuna gono aga narpe ce fi lawhin mahfuz zanka ce bal huwa qur'anun majidun fi lawhin mahfuz de lawhul mahfuz di kuna anachi alqur'ani tikiya gono tila ŋmaani ŋmaani yagono deya tileyo di kuru yagon na jirima nkuna di non na ŋa fiso kaka kute to ama fasara sintewa amutu ko zeriyo ga domin nor peipei beri agai ka zai sura fa kuna wattur wa kitabin mastur fi raqqin manshur kaci ŋa gono ko zen na gure fo ka bongo ŋa sennin na annabi musa alayhi salam kanke jabal tur sayna de ya nga ci nga gono ko zai kene na tilafo kan na hantum amma nga na kuma jina a seyo nga na ci fi raqqin manshur no bai alqur'ani na kuma da bi zamani amo hantum yo tila zanka honne haji mojino alqur'ani don sai sai yono za yo biriyoga za yo kuriyoga za haifo ma ne papa seriyo awurin ki dabina seriyo ganon don nan hantum hantum nga sai sai yo na walayo bannan bannano abubakar ne siddiq radiyallahu anhu zamani kuna na sahabaci niyo shawara na kuma domin umar faruq radiyallahu an na ya nuran naka hongu fagono kan ga harbul murtaddin wo kayo annabi siyo bannan cingoyo coro su yayi ko zakaka ko no kwene nga abubakar cinga zen na kwai beri ambaran don yo gatanon debise nga zamani kuna macin suga no nga se nga ban ho nga bongono umar ce aben jingari dan dai jingari da yabo na jingal nan ngana bara ce feri sai a ho ma baraka ta halali nin dono abubakar ta sai wo kana jingari na zaka fefen na cere borodi bara ce feri no riga ho ngono domin pe cincino aqimus sala wa atu zaka wa jingar keyani wa zaka kano wo kana fefe kati wono tilasi wono ki tilasi bara ce feri no sirma ho mu tore ya romuri kuna narsilamo yo kuna bei pe yo kangal qur'ani halle yo zangan baci borwai ta ci hundika da ya da al'umma kuna Qurani halle ko yo hundika ko hunu materi ka tan alqur'ani seni nun ka shawara kana sahaba yo kurma na consensus bongo me fo tere bongo nan duka bar haikan alqur'ani kumma aman ka bara ma kumma kumma ka cere di pe ko bara choyo dalle mani mani bongo uthman bin affan radiyallahu anhum ajma'in kele zamani kuna no na kun mazanga ya to ajirin yayi irco yo diga da ya fi suhufin mukarrama alqur'ani di akwai ko gono no takalla takalla jiri mante kuna da ya wo kanka ko ban madonna alqur'ani halakan arsilama in yin kal qur'ani tonu haifa bi su duni arsilama di normal qur'ani fei fo kortu halaka mazumaga safa gal qur'ani tonu hay fo sudora ngano saka nal qur'ani tonu nga tonu yogo nasabu daga mbaki koyo mene chobugu wala mate tiladi koto muse a kortu kortu asute boromma koto ya kacho deno bine ci wa furu boron hini ka zaka pe dira dire tu sunna najasa do ya hini ka huru de ya meteno ba hini ka te in kataka kata kalledi kumma ka tonu a jirma ma weno tonu yodi bara zanka uthman dhunurain a zamani kuna nal qur'ani yo kan sei sei yo kummano domin ka gardama sinti ko karsilamu yo ngana choyo delle mo mani mani bongo nga baka kana hongu shamu ganna ngano siri ganna nunka namun nal qur'ani di kummana nungu dafo kummeyo ka bara su ye ikate borfo makaci yano ba ya gurje fo makaka nan duka cinniyo kan gono gono kan mukum makatonu dai alquran di jirma ma weno atonyo di nindi dai dai zankar gono koci ni kan nuran nan alqurani ka akanti kanti a kortu kortu ma tono a jirmana hay fasu duni bal mo somman du jirmano katonton irin wanne kadi a kaba jirmante de boron ba kari ka bono don nayo bon hayo duni me katar kunta kweyo kwe ma karika bau ifo bongo don na yo bongo ifa adulla halaka ya munga amma da cino sai ka in ka ba kariko bau ko hinsa ko cinini na karika bau ka hinsa ka cini asu hongo ce marje ba mo so so no makka boro guna ka gari ka ban yan me fara nga karika bau na alfayo kai ta go cini amma dan tuna kariyo ko bau a haji sai shawara na shawara narpe sai hanu dan yo na hanu dan yo eh marka ka kai morai ko ga ka labta labta jirma ma wai bon to dai alqur'ani agon na jirma boron malakarin nan madonnara irbe tam yogono kan don na alqur'anin halakan tangan ba cirpe tam fo na ci ba whatsapp bongo nga ben na bara montage hay ka teno domin den na video di guna na ci video fo kan na kan tikadobu irbe tam fo ya na alqur'ani jisika ci ba nga baci bal qur'ani pe se ka al qur'ani na baraba haifo nga gal qur'ani kortu fei fei ka beni nga na amuse ka yollo tufa kuna ka ka furu ka muyo ka ci to nga te hei ka bate mate a a iri pe na malaika fo donto abongo ben naka mm, -mm. awar kamun na hingi chakani yo nor pe na dori fo dam alba den na kamu danka me ade wulunu ame kuna kusun kuru ya doru ahinje cire kuru no norte na najidam irbe tambon ga bongo bono ka bar haika ana alquran jisino ko wendi ahin ka foyo norte kongo foyo american foyo ngan alqur'ani tamu tamu kabaji doru doru aga haikar peten se wato haifono ka dendi abara gazure to nga hayo kurpeite har ka kadi na mo so so ngai buna adam cikan nga de gona ga nga subana jibril ban na kuna nga ka don nan nabi sallallahu alaihi wa alihi wa sallam danmark kamme nga ka a ceji aman nabi ngene caricature te aman nabi foto foka foto photo ka bara don na yo ngene ama ama fente ka ama meran aman nabi foto ka mo cibe zanga boro mero ngar silamu yo tunu kake he ngar na zaka kwe dam sojo yo kan kuna nindi no agono nindi na nga nindi na ham agono security total kuna no hanuka ahunu ko kwe wangara fo anage jibiri hinke yo kuna ngan aksida fo kwe te nga bara mamachi lele fo ya kwe nani abongo lele ga haji nga lele dina nile di haikan nine win na kuru nonkana ko dotu alele diga nga alele digono ko nine diko tontono nga wurru nga nkuru maka ngane ya wurru ya irke na no azabanu zanka ta fir'auna sai mataci kace fa akhadna fa akhadahu Allah nakala al-akhirati wal ula ngana fir'auna koton na kokoro na sinte kokoro no mani ciyama sinte no haikan ngata sai har kuna di to boro irke na tonu zan duniya ne lahara kadu kajisi mora ma tonu wo kan sikan na boro karke tonu tonu yo ciya man tonu hajirin bai marfu'atin mutahhara il norta ce marfu'atin alqur'ani duka go marfu'atil qadr il pena no jirma me katte ketila cinni kurpe bongo mutahhara na ageyo domin ageyo to sute alzemma kamme da ageyoto ka sute alzemma haifazo ba kuna ageyoto ka sute maboto manani nara de alqur'ani rike na jirimani ka geyani kamorani na hartayo au tontoni asan be borfo cere tamaza nga haya jirimano ma tontonia awal qur'ani cere den na haifo tontonu nga jirima wino ngano har mo so so hajiriyo nano siko cere fahimaya adini kuna oi debol na wote a babara tariba ndiya hanara tontoni no msemma da ai eh, wo bara tariba awo adini kere kuna den tontona ga no asa bor fo kika hamsu ma fe sara a a azu ma fe sara azu ma fe zuba eh da na azu ana sara eh bo ma na hanti ke balba sen na fe de alma dini din nam zakaka kan na jisidi irma na mamu baraya dari ni kataya Eri mai para ma dari horen na ton ton ton ton yo aka kuru sara iri kwe mal dobon kani haji bi aidi safara bi aidi safara in nor kwe ci malaika yo ka kamme ngana alqur'ani di dam ngana na zumani kutan nabi se ko kwe ko ka safara wato ndegono kwe ka kakunano sama naganna iri kwe na halito bi nino choro degono kwe ka kakuna kacin barano kiram mala'ika jirmantino barara nan ko gana yo non nor pe pe beri se deri pe ci eh eh no da ci awo awo no asu tabaka teri pe eh bongo ere matem pe makwe awoza awiri pe ma awo ci no maka ko kana eh iri pe ci asu te zanga kutila insanu ma akbara. kutila al insanu marsar kai kai beri a benin na alqur'ani sifoyo ka gonna na wo kayon kana alqur'ani senni ngano be kai foci ba malaikayo kuna wo kayo na jirma te kabisan hansinoyo ngoyo non kuna wo kayo ripe nan damu alqur'ani zumani de ya na jirma te non naifo na alqur'ani sadi moren ngan nabi muhammadun sallallahu alaihi wa alihi wa sallam iri pe mana nabi yokuna iri pe diya yokuna ngana jirimate nal qur'ani zumuyasi to marsan ngan nabi muhammadun sallallahu alaihi wa alihi wa sallam amana al umma ngana jirimate naka inseno iri pe nal qur'ani zumani amobaran diya se sallallahu alaihi wa alihi wa deya ngano be kwe di pare te kuna gono koci al umma di kuna wo kanna al qur'ani wo kanna al qur'ani dino jirima mba jirima tenon duniya na lahara wo ka kurun na al qur'ani jirimani wallahi mba jirima tenon duniya ne ka jirima te lahara haji madin jirima sinte safu safu allahu akbar allahu akbar la ilaha illa allah medan cido shehu bismillah anki kanka abeku aben na cika hai aben na cika kware kangal qur'ani hallena sai mace bismillah domin nabi sallallahu alaihi wa alihi wasallam da yano nai kama da no kunal qur'ani choupe majina ande bi na chino kuna wo ka jiri hai moru majina ka chino kunal qur'ani pe ndi jiri masinte kan maha jama'a mo kumwe machiniya majina annabi bongo sallallahu alaihi wa alihi nan qur'ani di ngajina irpe mana ndebiyo irpe diyo kulu paise ka irpe na munnan hunde yo tin gayo kuna ngannan zumani baitul maqdis nganan jingarani hajin naifo nal qur'ani de de boron nal qur'ani jirmani mba jirmateno to haji sadi wo kan nal qur'ani pe jirmani ni ba jirmate den su jirmate wo kan nal qur'ani pe jirmani jirmateno annabci sallallahu alaihi wa alihi wasallam in su duwo ka gal qur'ani pe kabiya sai munafiki wo kan ka diya gal qur'ani pe kabiya kuru munafiki amma wo kan diya ba al qur'ani pe kuru mu'minino aga na na ci boro kuru ya bal qur'ani pe borfo kurkan kadiya da yajin jere kuna non ngam banu ranna a pe tamu war pe na ah, gomin alqur'ani in ka ga borfo ngam o maya bine de ya de maya bine dini in be fo nte ka gare na jinjere di se ma toko fo tata ka fakase toko fo jiri man kai karam bani ka koyo ga da fon tunu ntama yi dina alqur'an to yo ba no su ba pe to wato ndema birji ka ka jinjere di a hawo wasu teya to sadi daidai nun ka kai gari bor fo bine zara bayo boro diga wallahi imani ya nan bor mabal qur'ani be to de ya wo kana al qur'ani jirmani a jirmate sadi morai ni kan al qur'ani pe jirmani majirmate alfayirin wanne kadiya jirma sinte na duniya ne wallahi de boron nan duniya nan ambara haika aksida foyate au na waya foya kaboro wa butu tuma dem ba bajingari no gal qur'ani peyo no jinani wo kayo nabala qur'ani peyo se haji da ka baran musomma ban sutora no boro hinkanka sare fo boro hinka alqur'ani pe no jinani mojine ka wo ka nabala Qurani pe karani abanna no ago guna kadi ya jirma kari pe tal qur'ani se to sadi fo gan nano boron ba don nal qur'ani ka don nal qur'ani pe ba men ka te wallahi inna diya haifon ga fa sai dai jirman kai irpe mar kurciwo kamoranin na haji mar san duniya ne na sadi sare kunani sare kuna jirma kari pe tal qur'ani pe se ana cicene kar su hin ka cirfa jite la haramorai antunu jirma to kuna kai musamman da mamacin mamofurka yan na babe kuna anyan na babe den buwar silama tere bon annabi na labari no sallallahu alaihi wa alihi wasallam anya se gere kirci no unho ababe nga se masongo teke to ko mal dam alquran di ko kuna to mal sari yal alquran ko di do alquran ko fo alquran ko kan alquran halaka baiten na do mi yan ci hafiz alquran wa amila be kacha na halaka Koga ga ciwo ko gana koga ga coko tola ba sa fo cini si zari si cini kuna kai ko gurpe botan na zari kuna goro ko ga haya gana kadu ko gbeiten na irpe chite ante yi ko zakari pe cin na mannam amma na jal qur'ani pe ka abu ngosi a coyo kuna se meho na meho au san na sa au deweniya na deweniya au werengu na werengu ngana ga amene di cow sadi morai dimba guna haikari peci ante asi akuna haikali pe chisute akuna na agonu boro takagon nan na waya sadi safo no ngaba pe ken na jirima anyan na babe markadu jirima aga ka bara boro chene zane sada anyan na babe pe jirima wan na araba to ase ga narin chino di fahima iri pe mal da mal qur'ani pe kuna de boro ka ko ngare ngama gonal qur'ani pe kuna de abano bano angona chu kuna kabara halakai a ciwo kwe a charma kwe ka yara ka bara boro ka gbai ten nal qur'ani di da gonon kunani masha Allah amai pare irpe mater sai zanga to ajirin pe boro ga morai kati qutilal insanu na boro lali boro lali no to ifa boro teno na laliya irpe ti ma akfara haifa butulansi ya to boro wato irpe mamaci na boro kala zebu nara basin na te ko ga bai amanci bari sai ka boro boro no boro shi na fasara ma akfara hay ba gutulan siya to boro lalle haji dambi na boro guna na jirma to ko karpe ta takafa kase na hune ka bonga gono ndiya ka lalle boro bara gutura no pe pe beri se min ayi shay halafa haji ma honne kadiya boro alzim malaika na halitta cinniyo halitta hinzawa ya gonna lakari halitta hinzawo a hinkaya gon na kodai nga fosin na kodai boro gon na lakari malaika gon na lakari ngal zim gon na lakari malaika sin na kodai nga boro nal zim gon na kodai to marsa irin ka boro nal zim cine kuna asano be karbon wa sabuno iblisu hallakaya iri yonor pe halatta ka malaika yo foro nan masujada irbon wasabu seya amma na tabaka teri pema halitta fote ka boro foro nan sujada ngase halitta di gannawo amma riyo gannan na malaika yo foro nan masujada nan bina sujada ha asabu se nga iblisu nga halaka haji iriyo ya dun naritte ci fokogul da marjannawo awo karpe narzente kana setante ana damar jannani awo ade gonu sama amari o coro nalte no jiko kal damar janna ngar pe ma ma hamuri henno wasu wo ngal dia kan ngadi ya kani no di kane ka kunar ka koguno ha torpe ma adam kosu abine na kosu ko de yar bongo se no ba mare irpe mar kosu haji jirma kar pe bater se kuna nga nar zumani ganna bongo iri ya nan ganna na jirma te fa deno ba wa honne kadiya wa kayon gai ka goro na titengu kuna ne kan baral sai ba har kusiyo dari ba lada bite kan ha dari ba jiri gu au jiri wai ka kparo bi kuna me ka bara albaya na cige yo foni iri yo bongo ka koyo no bara kar huru ku te kparo kuna nungu fo yo gono mo soso a bara mama cin na e eh, safo ne o bere koya abasin ka bol na bisane o do jiri hinza ko ko huro jirita cinte aman dia ka boroya gono ko nungu ci nungu ya aga nan cinci boroya ci nungu de yari pena borno jirima a tomel nor pe pe beri zeino jirima kan ga terse mare kace wala qad karramna bani adam nazzin nan akwai tare jirima kan ngoyo na borno jirima me amma haji na jirima karfe terse yo boroci bari pese ka kan na jirimani ya hima haibo man jirimani boronar pe jirmani boronar pe jirmani de boronar pe jirmani boronar pe jirmani adon imano kar pe na riyo jirmaniya irma jirmani kaci teyo kane beyo ildon ma beri pese amari pe cirna bengase ma akfara hay fo gutulansi ya to boro marsane nga be kweyo na fasara qutila al insanu cheferino iri penu finna kan ngana cheferi lali irin cheferi gisi kamu hayin arsilama ni arsilama magoro ya ka mbongo ha haika yori pe te nse ka nan takafoyo te borfoyo se na toro pe bongo ba takeo ni bongo bongo ifo nteri pese haji ngari ni bongo ngoro lali okuna ko haji de mete irin kaga mana lafiya do ngon na mana lafiya mana lafiya di borfo chere na hongu de mari jemba annon se kan mene dita haja teba asute to nin mena lafiya di fon teri pese marsan irza me cheferi no rupe lali marsan nin mena lafiya di fon petense wato ifonte na irpese in ka gari tutuma ngun mena lafiya di zano manin ka loyo sabo kuna da ya karfe tense a banana torin kanordo arsilaman gondal mani ati mazaka ka kanon hongu nyanze tere kuna borogo nan bukata ngan na hangaka na bayano nya au babe au nyan na babe kuna bai fodi gon nan bukata ngan na hangaka nga sada man ngano haikari peten se dimbe ase ai to sadi de ni na ballali fombara ase ganda neo wallahi ahir katar kuru pay bongo dan ne kan nar kuru lali domin haikar peter se iri don himano ma chibari bar pese kar sabu amar sin bayani mo so, boro madu wa weitago anti bine yeyo no ba ahiman sabur pese dana hima to ama haji den baguna aguri pe bine turani no nago mini kar pe ta sedi dana suare dan santite abar haika ga hansine kuma de ganganyo de ifoyono mari pe bine turani an kin hai haina hijete to aban bine turano bor fo cere gono kam ko cirpe manan hay bongo maduwa ka hijete cere na du nga nor pe tense ya amandi ga kan gorko banar pese sadi ni ni sugun lariba haji boroma du wa ko ka bari pe sabun na de ma ma yo na amar salamu yo kuma de su su bano de zar za de wati fono aman kuma man ma ka ham kal barka mare ko dise awo sadi na pe ka hansine son to pe kuma maci bari pese ka ton ter sheri o ben su ka bananse he karga tense gu wato demba cine yo zaka da muri huno ku sun kurpe kuna yande bai kan wanda mani mani ba han fa gore kuna ne ana faji hotel o sai nga yara ko gate nga ya ci mete sukurun ze ka tabi gari na hamya borodi ya ka kwe duwa post fo adirnga gari tabi diga hmm. alfayo amoto de we kuru se wisami haji kafu cini we kuru se kasafila ta kamme ndi bana ka ter pese ha ndi e kar pese ta sen ndi e ka banar pese sadi boro ababara albarkante den ki kutilal insanu na keferi lali sadi boro ngani al kufr al fayo gutulan sinon cheya il nor pese la in shakartum la azidannakum wala in kafartum inna adabi la shadid kati da teno sen ngano sabu wallahi ton ton no sen doma atoyor pedono amma da yano kaka agu turanci mana za ba a a sai ni fa iri ta ma zanga za ba di sheri to ci amma markal to nu na woni asa gono nga a tepe tepe no ngongol ko jemini we kuriyo she hangu da vongoro ngan kana borfo passation de service mataka law gabune mabiti tema no doyen ne vous en faites pas yei kam mu chene azaba na tunu sadi daidai ba wai kuru na nke no alo bebe josi okupe nkupe no aha dai ya mai ana zaba da hai mbongo ngari kai duka gon na haifo ba a te mo so so mo gono kane mo ifo e kuna banna kan men na bayo ngana ri pese no ngana nan tabani aman zarabani moji ne kan men ba dobu ihe nodi den keri pe bongo kaino kan ye timbidi dani saka senni anaki haji yono mba mba haji me kawabiri zanga sereru koko kokobe irpe mal no bonkani ani gbe haji min ayi shay khalaqa min ayi shay'in khalaqa tafsiri o bongo mana chi kam cheperi gano ripe gonu amari gonu ko ka paran no ko tontonu nari bongoyo domun ifo ganna ba men maduwa kan bongo ka gutulan sin hin kurpe kuna kaci min ayi shay'in khalaqa ka boroban kakau anor pepe be riga kan ngasi na pe kana ngate nga bina su himayo nan ma bota bon ngafo to nga ban nga ma hano min ayi shay'in khalaqa haifa kunan kaka te min nutfati khalaqa faqadara madalla irbe be ka jawabi gonu borodo me amma nga na jawabi no kaci min nutfatin mana ikuna no khalaqahu kai terete kaka te faqadara faqadara sadi more nga na te kpem ana teno amo bara za kam anya tu kuna zahene hene dino ngasinta teyo jibiri waita ci agono nindi ko bere bere ama na bere jina jibiri waita ci banna am bere bere fo mani waita ci banna kwene am bere bere fo mani ka te more mamalaika fo donto hunde funsaga haji derba kai ne cene bere sinte saka gono nyadi tu kuna sada barano hari haika guro di yabo bara ngano annabti sallallahu alaihi wa alihi wa sallam inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi 40 yawman nutfa kati jibir waitaci no kuna bai fodin ga halatta kubani no anyatu kuna waitaci di kera bo bara harino saka bara haridi irin kere ha malaika fogono kan debi cin don tono saka ni ejaculé no be de mana idi suntu gunguriyo di kurpe bo gurjino makwe fi konde parce que o vil gum ngano gunguri we boro ngamana gunguri batiyo wo maka sadanta gunguriyo di mana gurje ka ba me gurje ngama toni ndido kuna nol norpe pe beri mana idi koto kari pe ha irikpe mba hunde koni ma hunun kuna derikpe ci eh a halitta shi ka ba hunde koni diwi derikpe ci awo mana idi cere ba na tamnin di wai di su dugunde a cin ta wani haru ma macer sai me ka ju dangereux charma hannu yo ka hiri ka tanci gunde ma charma haji ka kari kari kana bi ma eh asa ronaldo na eh mete alwashi ton ton di mal kamme o kaydi messi akim na a frabu wala wala fo ka akin ka soko angle ferme goriyeje sejine amma akin dan nun fo mo so maka de gari ka bino amma goriye jarma gabu de mete to de ya mbo tamaza na o ju yo choro kuna su te an rate marate domin wo ka gono ni di malaika di ka cere gabu a hangan ca su te albaya mawo kari pe ka ki hunde ko ni gono nkuna nkuna ifodi ngano wo de sika de guda fo hinka de wei boro de har boro se malaika de ha iri pe wei boro de har boro pe ma ki wei boro aw har boro de sika yo sika yo alfayo de wei boro na har boro de ruka har boro kon kon de wei boro kon kon akuru di teno za hari di kuna to marsani anyanzerin kai jina saka malaika akoto yoko ga norpe ha mba hini no nsu hini no sadi dai dai ngan na pisi gonu kaka ati ngan na pisi gonu kaka nna borowi de na borowi ne o point de divergence abara no gardama hini fei be kayo bin be kay ko yo diyo ka haramun no gunde di kayo jibiri gwai ta ci shakani saka bara haddi nga bai kai foyoci sadi daidai a cinni kabara hari ka ba sa kan don sun tani dino in ni kan bongo hi bani an sun tuganna masin na tari alfayori maci na da hinka ha woyo ci kan na hini non sen maka jibiri gwai ta ci nga woyo ci hini gono ka ba ndon na sun tani kuna non hini ka sun tani tere kasi na a sun tani tere tari to marsarin kai ni nga bai gbeyo ci safon suntani tere kana suntani kuna nganci sakani na wai di macere se nga yarda kama suntani tere nyini ka suntani tere amma da na yarda in sin na masuntani tere domin haidi bara ngwene no ba kan gana hunu wai boro sakani na ramani yon na cere ngwene yari mo bai faka sakan dimbongo in sin nan man bongo hobu ka kaga sen na ngmane izini do manci haifo ganna cere kane mayo makube sen na suntani da ya nna ka suntana ban no zanga da minti marjente haja kur zero na haifo te kwa abina gonna chini da ya sen mai izini ta do ngabe ko foyoci da bara gburu burchini sai mai zini ta do amma da ya tamno tamsi nan mai zini ta do karu ka hai kan batte ase te to sa da irin jana ha me ya tam hiji yol kuna ir kurwe yo bara burcini yo no da yan sin na hini ma ejakile kan mu sai na wedi mene zini to rin kai ne ka cere ha na ejakile kan mu furanon dam aci na tufa ka fura non dam de ka tufa fura kuna ni na ara ma cere se ndu ka fura dam domin boron mangwan na kan me amma ne yo nan mangwan na ka to ngabi ne science na découvert ka de boro mbangwan na kan me no kan me ta fe bongo go na ngana si ka ngari di ni banani sadi morai tenga maru katufa ngari di ga ankari ka digere ha aha to ya e sino gabongo kuruo ya bara we iboro se akari ga kana man digere azayo irin ƙara ni da irin afo dabu kabisa to a sai ga nawa bai a bara wai boro hacino boron mafura kaka jisi sadi morai e ka tufa amma da yanin na ran macere sai ka anan no hini mafuradam au ban na furadam sakan mani tufa yo matufa kamu tarisi sahaba yo ci ridwanullahi alaihim kunna na'zil wal qur'anu yanzil ŋoyo don gai ka cin bara ŋoyo cin tufa tere ŋal qur'ani zummu kana ci abar haramun ŋan nabi nan ha ŋan bina tuton nabi sai kai lalle yar cinte ŋan dabi ci a'a ah, ah, no bina cinte ya do nin di kuna fo fahima ka an na baza ŋaya ma na ci haramun da ya za da ah, no cinte ya do wa bina don masu teya ngadi ya biseyo ahuro salfa to marsa da irsu sunnin di hije wai na hije haru safo na ba hini ka temma mane ka kere bisa ko domin hanfa da ka zurun nanu ehe na bayo no aka ta ni momo ngo kayo au chere momo ngo nkayo chere magala au hampani ona himan bisa marsa nga chere bisa ka pe huro tukuna kano baka gunan ngano gari ka a gunde huro meteno bate nindi do deidei bei peyoci me ŋmani ŋmani hanga hinka a foyoci wa gunde di nam a nam yobarno gano tilasi ŋa foyoci awo a hini kate waka za bara haridi jibiri goitaci shakanidi nasabu hajanyin sakasenni nasabu sabu yodin haiba sinte aini kata weidi agono koko na nani kodi muso mana to handu hinza handu taki to amman na ya kurde haiba kweno mechi na cha se ba ken narikpe wa pelo kotoro choro be metente ko wo mo nani wo mo zeigunde kuna agur pe tamfo be nga ga be nga ri chere be nga koyo ka china atewa be ka be ko wendi non he ase ko wendiya di hayo banna zangan baje handuidu nga du gunde nga biti ka bakpe har kusula karin ta gari ngar pe tandi kase wasu gunde dika, ka moso so ko har borodi tontonu na we borodi dana faji luto abe ka chine no ngane te koyo di moso so haji we boro na har borodi yambo ngoyo latiyo na chere ngan kurkal barkanteyo moso koyo di gono koyo di azanga ka bangunan na to saka musun mazanga ya bata yi ko sikar hanata ya to mo so so yi ko te ka de aba handun na handu a mo kuna kunu eh yi ko te ka to ya ase ga na boron mana na bayo no no mm, ka di ka un irin wo susumani na bayo arzikin te no susumani ya awin na bayo ko fo ka kere na ranon bacci ko di can non kaya au da yano muso mana la kari kayo do an kai cinyan na hunde sabuse a kurbe yo ya gono riski yo ya gono da ya aba hini ka boro no me cin ka wasu ka ba kai ko barzana amma hini gono hay ka be ko na kwara te bongo ka a hini ka te mabara hay kan na mane won na susure kaka domin ko maduwa ka fulam afo ahinkante wey borfa cere gono a tufara nan cili a haruse ka tudi fara irin bere ngan hongu gwaidi bongo nga ci masu bere marsa nga du ka huro waidi imma a hunde awi mabunde ka wata bate da ya nindi ci fo sewa bara haikano na haridi ka bai kwayo na parete nindi to haji irin hunu haridi do irin su sun kaka haridi do su ta alfayo wallahi haji sade makaino aban me dirga ta duka su te domin no kpara na asaro foza kan su ga denja bai kwa ati no kpara na asaro foza ka in su ga denja bai to amma riyo de ba sen ni nar irbe mana mar silama kurpe hanga mo fe riyo ni circiga haji de aka pe ko baran na hili dummuno seno nan na no kuna wei boro yo fi so kakanikani nalla mana idi mban nam we yodi tu kuna awo nindi kere mpe mana yodi kanu domun na mana yodi dam we yodi tu yokuna no gabi ana anacin nan bakasine to amma haji da ka kwe ko bara ko wendiya aka kwe kaye dari ngan hantum to haikan na hantum di se ma nam yam ma choya eh ashin na maka ba jibriye sha manam domin a bano na ruka kwen ngan hantum to ifo ya ci tusiyo tusiyo si to marsa no para ci anka matusa se ngadon cika nsu tusu marsa ngana hinno matusa se to silama tere da le gono ko chawo nsu tusu nga nan yano an hunu kute na bayo na sabu musom marpe makakwai kan kosu domin ko tutu magono kan na kan na shari'a hini amman lanci boro circiyo anti boro fanta hinkaya ka hinika na bara daidai bon amman lanci circiyo boro hen noyo wala taziru waziratun wizra ukhra nyan na ba be tari di sufa ka kodi gani kodi cere agayo da yamma su yayi kace ji ma hundika haji dari ba su sunnin dido ate ko mabara haika a cejan margan nanya au babe macejan margan na ko de ahuro nindinka bekpe foyochi ee weitachi di shakani nga bekpe foyochi nsuka nga nanno sadida hei meiko haji no dia wato haika berkete hei ha wo kayon kinsuka di sadiden naka metente nga kana gbeidi tese mahukum